mi ni bankole wakilat láti iléèwé gbogbonìṣe tìjọba àpapọ tó wà nílùú ọfà nípínlẹ kwara mo kọ ìmọ nípa bí wọn ṣe ń ṣe ìtọjú ìwé àti ìmọ nípa wọn mo wá láti wá ṣiṣẹ àmúrelé tó dá lórí ìlà kíkọ ní agboolé àtúnṣe ìsàlẹ ọba òkèọlá níwó nípínlẹ ọsùn. orúkọ mi ni jimoh taofeek adékúnlé tí mo jẹ oníròyìn àti um eh, ẹni eh, tó máa ń wá ìmọ̀ nípa àṣà, ìṣe àti um ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Nígbà tí ìmọ̀ jẹ́ ohun tó gùn, tẹ́nìkan ò lè sọ pé òun ní àdáyanrí rẹ̀, á máa ṣàwárí rẹ̀ ní oríṣiríṣi àti ní ìgbàkigbà lóòrèkóòrè náà ni. Ìyun-ùn àkọ́kọ́. Ẹ́, eh, àṣà ilà kíkọ ní ilẹ̀ Yorùbá ó jẹ́ ara àwọn ọ̀nà tí à ń gbà dára wa mọ̀ n'ile kóòtù oòjíire nítorí kódà kó tó di pé orúkọ tá à ń pera wa lónìí Yorùbá Yorùbá Yorùbá kó tó dé orúkọ kan là á ti ń jẹ́ tẹ́lẹ̀ láwa ọmọ káàárọ̀ ojiri nígbà awọn àwọn Ọ̀yọ́ wà ìgbómìnà wà ìjẹ̀bú wà ìjẹ̀ṣà wà ìjẹ̀bújẹ̀ṣà wà àwọn ìtorí wà nínú àwọn ọ̀yọ́ gan a rí àwọn ìran ọlọ́fà ìran ẹlẹ́rìn ìran ìrèsé ìran oríṣiríṣi tí kálukú sì ń ṣe kíni tí sì ń ṣe ayé wọn. um àṣà ilà kíkọ nínú gẹ́gẹ́ ba ṣe mọ̀ pé ìran Yorùbá wọn ò ní àkọsílẹ̀ tí tó fi bẹ́ẹ̀ pọ́nyán lórí lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn ìyapa ẹnu ó wáyé àwọn ibìkan wà tí wọ́n sì tún ti um fi ẹnu kò sójú kan. Ìgbàgbọ́ wà wípé àṣà ilà kíkọ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ní ayé Aláàfin kẹẹ̀ta ìyún-ùn Tẹ̀là-Òkò tí gbogbo ayé mọ̀ sí Aláàfin Ṣàngó. Kí ló sì jẹ́ kí ó bẹ̀rẹ̀ ní látayé rẹ̀? òhun ni pé bàbá rẹ̀ tí í ṣe Ọ̀rànmíyàn ó bí Àjàká ìyún un dáadáa jù wọ́n ó bí Ṣàngó ó mú dáadáa jù wọ́n ó mú un mọ́ra ó fi Ṣàngó ó fi sọ́dọ̀ sọ́dọ̀ àwọn èèyàn ìyá rẹ̀ nílẹ̀ tápà lọ́hùn Nígbà tí um Ọ̀rànmíyàn kú Aláàfin àjàká Dàda-Jùwọ̀n òun gba ipò lẹ́yìn Dàda-Jùwọ̀n àwọn Ọ̀yọ́mèsì tí bàbá wọn yàn tó jẹ́ Ọ̀rànmíyàn wọ́n gbé ọ̀tẹ̀ dìde wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ohun tó wù wọ́n wọ́n filá pe gbogbo ẹ̀ lọ gbéregbéregbèrègbè wọ́n fi bẹ́ẹ̀ rọ̀ ọ́ lóyè bí ẹni fọgbọ́n rọni lóyè bákan bákan àbúrò rẹ̀ tó jẹ́ tẹ̀là òkò tí gbogbo ayé mọ̀ sí Ṣàngó òun dé láti ìlú eh, ìyá wọn lọ́hùn òòsì mojú rẹ̀ òun dé pẹ̀lú agbára àti máa yọná lẹ́nu ìbẹ̀rù dé sáàrin àwọn ọ̀yọ́mèsì wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù rẹ̀ ló fi ló fi di aláàfin kẹta. láyé tẹ̀làòkò aláàfin ṣàngó ó wá rán um àwọn ẹrú méjì pé kán lọ sílùú ìyá òun ìrẹ̀rùn pé kán kán kán bá wọn fún wọn láwọn nǹkan kan kán fi bí bí à ń bọ um orí kán bá ń bọ ìyá òun kán bá ń ṣèpè fún ní ibi tó wà torí ìyá náà ó ti di olóògbé láwọn àsìkò náà. Àwọn kan ní Tẹ̀làǹkó ní kán lọ bá ń béèrè kí lorúkọ ìyá òun ni. Nígbà tí wọ́n débẹ̀ nígbà tán rí pé um àwọn ọmọ um àwọn ọmọ ìránṣẹ́ ọmọ wa ńbí náà ni wọ́n ṣe wọ́n lálejò rẹpẹtẹ wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn lómi wọ́n fún wọn lọ́tí wọ́n fún wọn lẹ́mu wọ́n fún wọn gbogbo ẹ̀. àwọn nígbàgbọ́ pé àwọn méjèèjì wọ́n wọ́n ṣe wọ́n wọ́n tẹ́ wọn sálejò rẹpẹtẹ láti ibẹ̀ lọ ẹnìkan lọ béèrè orú ẹ̀ẹ̀kan débẹ̀ wọ́n ṣe bá ṣe ní tẹ́nìkan ṣe wọ́n pẹ́yìn dà gbàtà dọ́dọ̀ tẹ̀là òkò ẹ̀làǹkó bí wọ́n pé báwo lọ́hún wọ́n ṣàlàyé bó ṣe rí látòkè délẹ̀ ó wá béèrè pé ǹjẹ́ ẹsẹ̀ ẹ̀ rántí orúkọ ìyá mi tí wọ́n béèrè àbí tí wọ́n sọ nígbà wọn orúkọ ìyá yín orúkọ ìyá yín orúkọ ìyá yín ìkan wọn ní nìkan nu wọn ó ti mutí yó láwọn àsìkò nígbà tá a tẹ wọn sí fàájì rẹpẹtẹ gẹ́gẹ́ bí àṣà òde òní ó ṣe sọ òun ò rántí igbákejì rántí wọn lòun wí pé tòrò sí ìyá gbọ́dọ̀ láti wá fìyà jẹ èyí tí tí ò rántí um kínní tí ò rántí orúkọ ìyá wọn o tí ò rántí kí ni orúkọ ìyá rẹ̀ wọ́n wá ní um Aláàfin Tẹ̀làòkò ó wá ní kán fi abẹ kán fi ya ojú rẹ̀ nípa ìfi abẹ ya ojú rẹ̀ yìí ó nígbàgbọ́ pé ojú rẹ̀ yóò bu rẹwà kò ní ṣe é wù yẹn wò mọ́ yóò jẹ́ ìjìyà títí láéláé fún ẹni bẹ́ẹ̀ nígbà tí tó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí àṣẹ ọba wọ́n fi là yá àwọn kan lábẹ́ gbóná ni àwọn kan lábẹ́ tútù ni àwọn kan lọ́bẹ lásán ni wọ́n ṣà yá ni wọ́n kọ́ lábẹ àtọ́kọ́ lábẹ sí ìyàlẹ́nu gbogbo àwọn èèyàn kàkà tí yóò fi burẹ́wà sí ó wá rẹwà sí. tẹ́ bá gbọ́ nínú orin òṣèré fújì kan ọba orin Saheed Òṣùpá ó ní ẹni tó kọ́kọ́ kọlà láyé ìkà náà fi ṣe fún un ìbàjẹ́ ló di ẹwà tí ayé fi sọ́dọ̀ge láti bẹ̀ lọ wọ́n ní àṣà ìkọlà náà bẹ̀rẹ̀ sí wu àwọn kódà Aláàfin Tẹ̀làùkò gan ó ó ó ó jẹ́ ìyàlẹ́nu pé òun náà ó ó ti ó ó ó wù ú nígbà débi pé òun gan padà ní kán kọlà fóun náà tó sì pa á láṣẹ pé gbogbo ọmọ ọba kí wọ́n kí wọ́n kọlà fún nígbà nígbà tá a bá tún wò ó síwájú sí i á rí i pé ìlà ń padà wá fẹ́ di àmì ìfihàn àti ìdánimọ̀ torí tẹ bá tẹ bá tẹ bá ti rí àwọn ìlà kan á eléyìí ibi báyìí ni eléyìí ibi báyìí ni eléyìí ibi báyìí ló ti wá fún àpẹẹrẹ tẹ bá ń kí aláàfin àbí ìran aláàfin wọn ní ọmọ àbàjá ò wọ́pọ̀ ẹni ire ní kọ ọ alábàjàdí ọyọ dùn ṣẹ̀kẹ̀rẹ̀ lálàáfin ọyọ ń jó bẹ́ẹ̀ ni àbàjẹ ò wọ́pọ̀ ẹni ire ní kọ nítorí ìran aláàfin ní kọ ń gbà kódà nígbà tí tábẹ̀ sí ṣe òwò ẹrú nílẹ̀ Yorùbá wọ́n rí i pé àwọn tó bá kọ àbàjá wọn wọ́n sábà máa ń dá wọn padà òun sábà kó wọn lọ ó tún fà á tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ní tó jẹ́ kí àwọn ìran yòókù náà kán mọ kán mọ kọ àbàjà ya kó má jẹ́ pé ọmọ ọba Ọ̀yọ́ òun là ń mú lọ ló fi jẹ́ pé ẹyọ kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin nínú wọn um àwọn náà bẹ̀rẹ̀ sí jí ìlà Àbàjà kọ irú ẹ̀ ń ṣe báyìí ìgbà tó yá àwọn ìran Olówu àwọn náà bẹ̀rẹ̀ sí kábàjà àwọn ìran um àwọn náà bẹ̀rẹ̀ sí kọ Àbàjà tó sì jẹ́ pé Àbàjá ní ìṣẹ̀bẹ̀rẹ̀ ọjọ́ ìran Aláàfin gangan àwọn um àwọn akẹ̀yọ̀ àwọn ná mọ́ ń kọ Ìran Olúfẹ̀ nìkan ní ìkọlà ní gbogbo ilẹ̀ kóòtù òjúre ná fi mọ́ ń kì wọ́n pé ọmọ olódò kan ò téréré ọmọ olódò kan ò ẹni tó bá kọ pélé sójú kò gbọdọ̀ kan ò gbọdọ̀ ẹni tí ò kọlà rẹ̀ tó tó dá òun ni ó mú mi odò náà gbẹ ṣọ̀bọ̀rọ̀ ní wù mí ibi dandan kó máa bá lábẹ ọmọ ojú lábẹ sá àtàwọn oríkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn wo ni akọni ìmọ̀ yìí sà. ẹ àwọn tá a lè pè lákọni ìmọ̀ ìlà kíkọ nílẹ̀ Yorùbá kò lè fẹ́ ju ẹni tó ṣẹ̀ tá a pè yàn lákọni nǹkan ẹni tó fẹ́ ṣẹ̀dá rẹ̀ náà ni la fẹ́ pè bẹ́ẹ̀ má fi ìyà jẹ ni o wọ́n ṣe lóore ni o ló padà di kinní ni gbogbo ẹ̀ náà ni um ló padà di n tó dì lónìí òun náà Stella Oko náà la fẹ́ẹ̀ lè pè ní um akọni rẹ̀ um àti àwọn èèyàn tí Yorùbá ò lákọọ́lẹ̀ kò bẹ́ẹ̀ lákọọ́lẹ̀. Ìdí wo ló wà ní ìdí ìmọ̀ Ìsà? um ó padà dìdánimọ̀ ó padà dànìmọ̀ tó jẹ́ pé àfi ń dára wa mọ̀ tá bá ti rí tọwọ́ bojú tá bá ti rí kẹ́kẹ́ tá bá ti rí túrè tá bá ti rí báàmú ní ìlà ikùn um bóyá àbàjá méje ló kọ ni mẹ́sàn-án ló kọ ni méjìlá ló kọ ni wọ́n ó ti mọ̀ pé um ibi báyìí ni kódà tòǹdó yàtọ̀ so oríṣiríṣi ilà padà di ni ó padà di àmì ìdánimọ̀. Oríṣiríṣi ìlà kíkọ wo ni a ní ní ilẹ̀ Yorùbá sà? Ó pọ̀ Ó ó pọ̀, ó sì ṣe é ṣe kémi gan má lè mọ dárúkọ wọn tán torí nínú abàjà bí mo ṣe bí mo ṣe sọ ní lẹ́ẹ̀kan, abàjà Ọ̀yọ́ wà tó jẹ́ pé àwọn Akẹ̀yọ̀ ní ń kọ ọ́, ti Olówu ọmọ Olówu Òdùrú ọmọ Ayéye, Òtòpòrò lóró jẹ́ Ẹnífàá Ẹnífàá ọmọ ṣubúṣubú la lùlù Òtòpòrò, Òtòpòrò ní ròde àìníṣubú, ọmọ asunkúngbadé ọmọ afọ̀rọ̀gboyè òun wà. Àwọn ti Ẹ̀gbá náà, àwọn náà ní bọ́n ṣe ń kọ abàjà tiwọn. Àwọn àbàjá kan náà tó ń pè ní àbàjá alágbélé ìyún náà ó ó wà lọ́tọ̀ pélé tá a bá tó sọ̀rọ̀ pélé pélé náà wà pélé ìfẹ́ pélé mẹ́ta òró ni ṣùgbọ́n irú àbàjá ń ṣe báyìí mẹ́ta àbí mẹ́rin lẹ́bùú ó làbàjá ṣùgbọ́n ó tún yàtọ̀ síra wọn bíi tolówu bíi tẹlẹ́gbàá bíi tíkíní so irú àwọn pélé ní ṣe báyìí pélé oríṣiríṣi náà ló wà pélé ìfẹ́ wà lọ́tọ̀ pélé tìjẹ̀ṣà wà lọ́tọ̀ àwa tún wò ó kẹ́kẹ́ wà lọ́tọ̀ kẹ́kẹ́ báyìí wọ́n sa wọ́n sa báyìí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan báyìí wọ́n sa báyìí kódà àwọn míì wà tó pé tó bá bu pélé fún wọn tán wọ́n tó fi abàjà kún oríṣiríṣi ìran oríṣiríṣi àmì ìdánimọ̀ wọn gọ̀m̀bọ́ wà kànìké wà túre wà bàámú wà nílé tiwa nílé balógun lọ́fà bàámú là ń kọ lọ́fíìmọ́ ń pè á ní ọmọ kọ́kọ́rọ́ ọmú bòmí wà tó jẹ́ pé bíi bàámú làwọn ń kọ àwọn ìyàgbá wà tó jẹ́ pé tá a bá ní ká sọ̀rọ̀ wọn àwọn èèyàn Ifẹ̀ náà ti lọ sí ibi tá a mọ̀ ní Kogi nísìn tó bá wá sí Ilé Ifẹ̀ nígbà wá sọdún ọlọ́jọ́ yóò mọ̀ sọ fún ẹ pé ìyàgbá jẹun ìyàgbá jẹun ìyàgbá jẹ mí títí tá a fi sọ di ìyàgbà pé àwé tí wọ́n ń pariwo pé ìyàgbà ìyàgbà ìyàgbà ìyàgbá jẹ nítorí àárín ibi tó wà ó ti fẹ́ẹ̀ kúrò láàrin àwọn Yorùbá ibi tó ti bá ara ń gbà kò sí bí àwọn ọmọ ìyá rẹ̀ kankan tòsí kò rábà lábà wí kò sí alámọ̀ràn ìyàgbá jẹ mí o káni káni mo ohun tó bá ṣẹlẹ̀ sí yóò ẹsẹ̀ wá ọdún ọlọ́jọ́ wá ṣàlàyé ni wọ́n ẹsẹ̀ wá fún mọ̀ràn lórí ah ìyàgbá rẹ o ká lóun wà nítòsí àwọn àgbà ni ìyà yóò bá ti jẹ o wọ́n fi àwọn ti ìyàgbá ń àwọn wà ìlà Oǹdó wà ìlà kan náà tá à ń pè ní tọwọ́ bojú gbogbo rẹ̀ ni à ń ṣe àfihàn rẹ̀ ní lórí fọ́nrán yìí. ní ilé tiwa ní agboolé àtúnṣe nísàlẹ̀ ọba òkèọlá à ń kọ ìlà inú a dẹ̀ tún máa ń kọ gọ̀m̀bó kí ẹ lè ṣe àlàyé àwọn ìlà náà nǹkan tí ó fà á tán fi ń kọ ìlà inú àti gọ̀m̀bó. kí lórúkọ agboolé yín? ilé àtúnṣe ìsàlẹ̀ ọba òkèọlá. um ìlà inú wọ́pọ̀ láàrin àwọn ọmọ ọba nílẹ̀ Yorùbá kódà tí n bá rántí dáadáa nígbà tá a kéré mo ní ọ̀rẹ́ bí méjì àbí mẹ́ta kan tá a jọ dàgbà pọ̀ tó jẹ́ pé ìlà inú wọn báyìí ló wà tó sì jẹ́ pé um ìgbà tá a padà tí ìmọ̀ dàgbà tá a padà ṣèwádìí lórí rẹ̀ pé báwo ni wọ́n ṣe ń kọlà a fi ṣèwádìí pé um ilẹ̀ Haúsá máa ń wọ́pọ̀ láàrin àwọn ọmọ ọba. um Gọ̀m̀bọ́ gẹ́gẹ́ bí ìtàn um ilé Atúnṣe wọ́n ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ilé um ilé ọba àti um ìkan lára àwọn ilé ọba. Ìdí èyí ó le a le fi ìdí ẹ̀ múlẹ̀ pé Gọ̀m̀bọ́ àti Ìláàánú lọ́dọ̀ tiyín ńbẹ̀ un bóyá òhun ni wọ́n fi ń ṣe ìdánimọ̀ àwọn ọmọ ọba ní ní káà tọ̀dọ̀ tiyín káà tọ̀dọ̀ tẹlòmíì ó ṣeé ṣe káa rí ìláàánú káa má rí gọ̀m̀bọ́ tó jẹ́ pé bí àbàjá lá rìí àbí pélé a sì le rí ilé míì táà ní rí ìláàánú ńbẹ̀ ṣùgbọ́n táwọn náà ṣe kí ni táwọn náà ń jẹ ọba. ẹ ṣé sà ìdí wo ló ń bẹ níbẹ̀ kí ó dà pé ti ṣàlàyé àwọn ìdí tó ń bẹ níbẹ̀ wọ́n máa fi ń ṣe ìdánimọ̀ ìdánimọ̀ bẹ́ẹ̀ni àwọn wo ni olólà ah. àwọn wo ni a lè pè ní olólà. um nígbà tá a sọ̀rọ̀ tẹ̀là òkú lẹ́ẹ̀kan a ṣe àlàyé pé bíi bí à ń fìyà jẹni òhun ni ló fà á ilà rẹ̀ ń kíkọ bákan bákan ṣùgbọ́n ẹni tó fìyà jẹ̀yàn àbí ẹni tó ní kán lọ fìyà jẹ̀yàn ó ó ẹnì ẹnì kó kàn mú abẹ náà ni àbí yóò sáré kú ìrè hmm, hmm, yóò bu sí lójú bóyá mẹ́rin ló ní ó bu ń gbà wọn ni o bóyá mẹ́jọ ló ní ó bu ni o yóò bu yóò bá tiẹ̀ lọ ó sì yóò mójútó torí pé ó jiná nígbà tó jiná náà rí i pé ó rẹwà sí i ṣùgbọn um àwọn olóólà òun làwọn tó jẹ pé wọn padà wọn padà farabalẹ wọn mọ nípa ìṣe àti báwo ni um a ṣe ń kọlà wọn padà mú un níṣẹ um irú ní fún àpẹẹrẹ ńsìn tá a bá sọ̀rọ̀ ìran ẹlẹ́rìn nílẹ̀ Yorùbá wọ́n sọ pé um ẹlẹ́rìn mọ̀sà ọmọ eléwé ládọ́gba um ọmọ eh, ẹrìnmòjé ẹni òjé bà lọ́wọ́ jẹ́ iṣẹ́ òjé ná máa wọ́n sí àti iṣẹ́ ológun ọmọ wágunwágun ẹ má wo ẹ̀rìn lógun tá bá sọ̀rọ̀ ìran ìrẹ̀sà ìrẹ̀sà àjèjì ọmọ ojú ti dàlọ́ ọmọ elépo rẹ́rẹ́rẹ́ ojú omi okúnlẹ̀ kéètàn àwọn míì máa ń pè ní èèsàn èkùrọ́ tán bá fọ́ àwọn yìí iṣẹ́ epo náà máa ń ṣe. um a rí àwọn yàtọ̀ sí ìrẹ̀sà aláwọ̀ ìrèsé tó jẹ́ pé nílẹ̀ Yorùbá a gbàgbọ́ pé iṣẹ́ fígbá fígbá náà máa ń ṣe ẹ̀yin ló ti gbọ́ ìwòye yìí tẹ́lẹ̀ tó nílé sí ò fígbá mọ́ ètò ti fínà lè parun tó irú àwọn olóòlàhùn a lè dì wọ́n mú pé àwọn tó padà dìde tó jẹ́ pé iṣẹ́ olóòlà náà padà gbá mú pé ìlà kíkọ yìí òun là á káàkiri tó sì jẹ́ pé gbajú ìran wọn alẹ́ àwọn ìran onílù náà ìran wọn ìtẹ́ padà mójútó náà nù tẹ́sí ń ṣe ní fún àpẹẹrẹ tẹ́ máa ń kí i. Eh, àpò ọ̀dọ̀ yín wọ́n ní eh, eh, ìwó olódò ọba nínú oríkì chief olóyè Suleiman Ayílára tí gbogbo ayé mọ̀ sí Ajóbíewé Gbọ́baníyì ti Ìlá Ọ̀ràngún tó jẹ́ gbogbo olórí gbogbo gómìnà ní gbogbo ilẹ̀ kóòtù òjíire ní àgbé ọmọ olólà tí ń sá kẹ́kẹ́ nígbà tán ń ki ìran tán ń kìwó. wọ́n ní àgbẹ̀ ọmọ olólà tí ba àbàjà, àgbẹ̀ ọmọ olólà tí bu abẹ́ òdìdì sẹ́nu abẹ jẹ́ẹ́jẹ̀ẹ́jẹ́ ọmọ olólà tí búfẹ̀ tìmọ̀. Wọ́n wá ní èrò àgbẹ̀ sé kí n kì í ní kì yanu, wọ́n ní ìwọ ọmọ dákódákó, ọmọ dábòdàbò, ọmọ dádọdádọ, ọmọ ògbókó ńlá lọnú ìgbẹ́ lọ rèé dá, ọmọ òkanlẹ̀kùn òbòkídọ káàsán, ọmọ òjáwé tútù fi bọdọ lẹ́nu, ọmọ òdádọ̀ndọ̀ aládọ̀ndọ̀ bí ìrìbì. Nínú iṣẹ́ àwọn olólà òhun ni kọ ojú ṣùgbọ́n nínú oríkì wọn wọ́n tún ṣe àfihàn rẹ̀ pé wọ́n tó ń dá abẹ́ fọ́mọ bí à ń dábẹ́ ọmọ ọkùnrin à ń dábẹ́ ọmọ obìnrin tó fi di olólà tí tí tí tí tí sá kẹ́kẹ́ tí bàbàjà tí dákódákó dábòdábò dádọdádọ kódà kódà tí wọ́n máa ń ṣàsọdún rẹ̀ wọ́n máa ń ṣàsọdún rẹ̀ tó sọ mọ́ wọn ni pé ọmọ olólà tí fẹ́ jẹ̀wẹ̀ olólà kì í fẹ́ jẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ tẹ́ máa ń bi táwa ti ń dábẹ́ tá ti ń dá ojú òòyò ẹ̀jẹ̀ ó sàn sí wọn lọ́wọ́ kì í ṣe pé ó túmọ̀ sí pé ó lọ ń fi ẹ̀jẹ̀ wẹ̀ gẹ́gẹ́ bí olóòlà àbí nǹkan kan àbí wọ́n fi wọ́n ṣe ètùtù kankan àbí nǹkan kan. Àwọn wo ni àṣà ìlà kíkọ kọ̀ gbogbogbò? um àwọn tí a lè sọ pé àṣà ìlà kíkọ ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wọ́n ní ìnáwó agboolé ó kángun sí ẹnìkan jẹnìkan lọ um eh, a ṣàlàyé tẹ́lẹ̀ ó fẹ́ẹ̀ lè jẹ́ í pé kò fẹ́ẹ̀ sílùú tí ò fẹ́ẹ̀ máa kọlà nílẹ̀ kóòtù oòjíire. Àwọn tí àí sábà rílà tí ì tíì ṣàwárí ìlà wọn dáadáa tí ò tíì sárídájú púpọ̀ lórí ẹ̀ òhun ni àwọn bíi bí Èkìtì um gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé síwájú eh, àwọn ìran Olúfẹ̀ wọn è kọlà kódà kán kúrò ní agbègbè Ifẹ̀ kán wá sí agbègbè Ọ̀yọ́ àbí agbègbè Ẹ̀gbá àbí ti Olówu ni bóyá eh, ti Ìbàràpá ni ẹ̀ ẹ́ dá wọn mọ̀ nítorí wọn é kọlà. Òṣọ̀bọ̀rọ̀ ojú mi wù mí òhun ná mọ́ ń ṣe. um tó tún le fẹ́ jẹ́ bí àfikún ńbẹ̀ ni pé ilà gangan fúnrararẹ̀ ó tún ní bọ́n ṣé ń pè é lọ́tọ̀ọ̀tọ̀ torí ìgbàgbọ́ Yorùbá ni pé wọ́n ní wọ́n máa ń sá wọ́n ní tán bá fẹ́ wọ́n ní wọ́n ń kọ ilà gbólóhùn tí gbogbo wa mọ̀ pẹ̀lú wọn ni ṣùgbọ́n tó bá jẹ́ bíi kẹ́kẹ́ àbí bàámú wọ́n ní wọ́n wọ́n bu àbàjà wọ́n wọ́n sá kẹ́kẹ́ wọ́n bu bàámú èyí ò ti yàtọ̀ sí wọ́n sá wọ́n bu wọ́n wọ́n ilà wọ́n kọ so eh, àwọn kíní ó ó yàtọ̀ síra wọn kódà ní èdè pípé ó sákẹ́kẹ́ ó bu àbàjà ó kọ bàámú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Okay sir. Kí ni àwọn ìṣọ́ra ńlá kíkọ? Eh, ah um ìdàlú nìṣèlú o eégún ní gbowó òde ibìkan atọ́kùn ní gba tibòmíì àwọn olóòlà àwọn náà ní torí láwọn àsìkò ìgbà tí tí àwọn ìmọ̀ yìí tó fi tó fi tó fi pọ̀ oògùn pọ̀ ńgbà un nǹkan ọ̀sán làwọn bàbá wa náà sì wà tó sì jẹ́ pé lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi oríṣiríṣi oògùn ní ń bẹ ńgbà un olóòlà náà ó sì mọ bẹ̀rù kán mọ̀ dán wò àti eégún míì wà tó jẹ́ pé bí àwọn eégún aláré ó ní máa fi ejò ṣeré láwọn àsìkò tí wọ́n kàn gbé àwọn olójúkó kàn bá tojú bọ̀ tí ejò yẹn ó sì dìde mọ́ lọ́wọ́ tó ṣe bí ẹni fẹ́ san ìyẹn ni wọn fi ń dán wọn wò bóyá ẹjọkùnrin àwọn olóòlà náà ní àwọn oògùn ìṣúra wọn torí ìgbà míín wà tó jẹ́ pé bóyá bí ọmọ orogún ni yóò lọ kọlà fún bóyá fẹ́ fẹ́ ohun wọn léra wọn ìyáálé ò fẹ́ kán fẹ́ yàwó ìgbà tán fẹ́ yàwó lé tán ọmọọba ni lọ́kọ ó dáa kọlà ọmọọba fún ìyáálé ìyàwó náà ni sọmọ tèmi náà ní kọ ẹ̀kọ́ fún un gbà tán bá kọ́ fún un wọ́n polówó là wá àwọn kíní wọ́n rànjú mọ́ ìlà ọmọ ìlà ọmọ ò ní jiná yóò padà di kíni yóò di egbò àdá àjiná sọmọ ọlọ́mọ lẹ́kẹ̀ẹ́ láwọn àwọn àwọn ìdí rèé tó jẹ́ pé àwọn olólà kódà olólà míì gan tí ò bá múra orí ó ṣeé ṣe kó sì là kọ hmm. tó sì jẹ́ pé tó bá sì là kọ ó ṣeé ṣe kó wọ́ ó ṣeé ṣe kó kó jìn ju bó ṣe yẹ lọ kó máa lu sínú ẹ̀rẹ̀kẹ́ ọmọlọ́mọ náà ó ṣeé ṣe kó sì là kọ ọmọlọ́mọ bọ́ sí ìran oníran kó jẹ́ àmì ìdánimọ̀ ẹlòmíràn ó ló fi jẹ́ pé gbogbo àwọn oògùn tó jẹ́ bí ìṣọ́ra bí ìmójútó ara ẹni kó sà mọ́ ṣìṣe àtàwọn nǹkan kan bẹ́ẹ̀ àwọn bàbá yẹn náà máa ń lò láwọn àsìkò láti fi ṣọ́ ara wọn àti láti fi sọ iṣẹ́ wọn hmm, gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ ó lóun ò lóògùn ṣùgbọ́n ó ní mọ́ bà tèmi jẹ́ nígbà tí n bá lọ kọlà fún yàn gẹ́gẹ́ bí olóòlà tí ojú rẹ̀ ò dá tójú ń ṣe sẹ̀kìn èmi wọ́n bu èmi wọ́n èmi wọ́n bu. kí ni pàtàkì ìlà kíkọ àti kí ni a lè jèrè láti ní ìmọ̀ yìí. pàtàkì ẹ̀ méjì ni a ti sọ ẹyọ̀kan lẹ́ẹ̀kan ìdánimọ̀ ó tún máa ń ṣe kí ni ó máa ń jẹ́ àṣà Eh, ìbu ẹwà kún ni tán bá tán bá kọlà fẹ́lòmíì háà ẹwà rẹ̀ yóò tún yọ yóò tún jáde ayé yóò tún wò pé háà àsọ da tó báyìí àṣé ó ṣe kí ni àsọ da tó báyìí yóò di pé àwọn èèyàn tún mọ wọ́n tún mọ jí wò wọ́n wò lọ́tùn wọ́n mọ wò lósì um n tá a lè kọ́ lára rẹ̀ ni pé àwa gẹ́gẹ́ bí ọmọ kóòtù ò jíire a ní ìdálùníṣe ìlú gẹ́gẹ́ bí ilẹ̀ aláwọ̀ dúdú tá a padà ti bára wa a rí i pé a nítàn a lákọọ́lẹ̀ nínú nínú um ìṣe wa àṣà wa oríkì ìtàn a ó máa rí ìtàn ara wa yọ àti irú ẹni tá a jẹ́ iṣẹ́ wo làwọn baba wa ń ṣe kí ni ó tán bá kọlà fúnyàn irú àwọn tó ń kọ bàmú nísìnyí tó bá ti kọ bàmú fún báyìí tó bá ti rí bàmú rẹ gbà á ọmọ kọ́kọ́rọ́ ọ̀hún oníkọ́kọ́rọ́ ọmú rè ìran báyìí lágbájá àti dàmọ̀ àṣà wa ni ṣùgbọ́n nígbà tó làjú dé èèbó gangan ó rà pé ọmọ ilé Ifẹ̀ ni wọ́n torí ẹ dé pẹ̀lú ṣọ̀bọ̀rọ̀ ẹ mọ́ kọlà o ẹ mọ́ kọlà mọ́ o àwọn èèyàn sì kọlà mọ́ ẹ bá kọlà fún yẹn ní sẹ́n báyìí tó jẹ́ bí ẹgbẹ́ wáǹsì àwọn èèyàn máa wọ́n máa wọ́n máa káàánú rẹ ni nígbà tó pé ayé rẹ ti bàjẹ́ gbogbo nǹkan ayé aburú ayé rẹ ti fi ṣe pé ah bọ́ọ̀ bá ṣe dáa tó ẹnìyẹn gbọ́ wà mọ̀ sí kínni yóò máa kábàámọ̀ ìwáyé tó ń wáyé ojoojúmọ́ ni mo fi sunkún sáwọn òbí rẹ̀ ó láti máa rántí rántí bíi fíìmù sinimá àgbéléwò bíi méjì àbí mẹ́ta kan táwọn Yorùbá táwọn kò yẹ ṣe fíìmù Yorùbá gan láti láti ṣe lórí obìnrin bíi méjì àbí mẹ́ta kan tání rẹwà níṣẹ náà lọ kọlà fún tí òun fojoojúmọ́ wẹkún mu kójó dípò rẹni gbà á àwọn ìròrí báyìí ò bá ò bá kò bá ìgbàgbọ́ wa mu gẹ́gẹ́ bí Yorùbá kò bá ìṣe wa mu gẹ́gẹ́ bí Yorùbá ẹ dákun ara tá a fi ń dára wa mọ̀ ni ara ọ̀ṣọ́ ara àṣà ara àṣe wa ni tá a fi ń dára wa mọ̀ a lè sọ pé ká mọ̀jì ó parun torí tí bá ní ká mọ̀jì ó parun wọ́n bí mi pé ṣé mo lè kọ́ fọ́mọ mi ṣùgbọ́n tá a bá rẹ́ni tó kọ́ tó sì wà lójú rẹ̀ dòní kò sí yẹ̀yẹ́ mẹ́ kò sábùkù mẹ́ òdà ká ní pé òyìnbó amúnisìn tẹ́wá bá wa àwọn náà ń kọlà gẹ́gẹ́ ńkọ́ tó jẹ́ pé sọ̀bọ̀rọ̀ làwà àwa làá padà fi sọ̀bọ̀rọ̀ wálẹ̀ lẹ̀ tá a mọ̀ kọlà ṣùgbọ́n la pé sọ̀bọ̀rọ̀ làwọn gbé wá àwa sì ń kọlà ló fi dé ìgbà tó pé ọ̀làjú ni káwa fìlà wá lẹ́lẹ̀ ká lọ ká lọ ṣe oníṣọ̀bọ̀rọ̀ jẹ́ bí bí iyùn ṣe jẹ́. kí ni ohun èlò tí a lò fún tí ẹ ń lò fún ìmọ̀ yìí àwọn ohun èlò tẹ́ ń lò fún ìmọ̀ yìí. nínú àwọn èlò tí wọ́n máa ń lò fún un ó láwọn ewé kan tán máa ń lò ó sì ní àwọn nǹkan kan náà tán máa ń pèlò sínú àwọn ìkara ohun ọ̀gbìn hmm, tán bá kọ ọ́ tán wọ́n fa àwọn ewé ń ṣe é wọ́n ó fi wọ́n ó wọ́n ó gun kán lọ̀ ọ́ kán fi sójú rẹ̀ wọ́n fi omi ẹ̀rọ ìgbín náà sí i ojú ìlà náà wá ní ó láwọn èdè rẹ̀ náà tó jẹ́ pé bóyá ojúkójú gan tiẹ̀ rí i kò ní fẹ́ ṣe ní nǹkan kan torí tá a bá tá a bá wò àwọ̀ ara wa yóò yàtọ̀ ẹlòmíì wà táwọn ẹgbẹ́ bá gun ní kinní lásán yóò yóò so báyìí ni ẹlòmíì wà táwọn ẹgbẹ́ bá sì ṣe ní tán bá kọ́ ní abẹ báyìí yóò tètè pajúdé àwọ̀ ara wa náà yàtọ̀ gẹ́gẹ́ bí mọ̀ wọn náà ṣe mọ nígbà wọn àwọn bàbá wọn náà gbìyànjú èyí tó ní ewé èyí tó ní egbò èyí tó ní omi ìgbín àtàwọn nǹkan kan tó máa ń pè lò tó sì jẹ́ pé ìmọ̀ yẹn àwọn kinní náà máa fi àwọn olóòlà ìran olóòlà náà máa fúnra wọn ya ọmọ mi ya nǹkan báyìí ni nǹkan báyìí báyìí la ṣe ń ṣe lọ́dọ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. báwo ni mo ṣe lè ṣe àkóso àwọn àwọn ọkọ tí ẹ fi ń kọ ilà rẹ báwo mo ṣe lè ṣe àkóso wọn ohun èlò tẹ́ ń lò fún ilà. ẹ̀yin ò dọ́dọ̀ àwọn olóòlà báwọn ṣùgbọ́n n tó wà ńbẹ̀ ni pé gẹ́gẹ́ bí orin táwọn ọlọ́jẹ̀ mọ́ ń kọ. Orin tí àwọn ọmọ ọlọ́jẹ̀ mọ́ ń kọ. Wọ́n ní àfi ọmọ abílọ́jẹ̀ ló le méégún ṣeré àbí àfi ọmọ abílọ́jẹ̀ ló le béégún ṣeré. Tí ì bá í ṣe péèyàn fẹ́ẹ̀ ara wọn tán yányán tán yányán wọn è sọ́. Ó dàbí àwọn onílù náà ni. Kí ní mọ́ ń mú onílù lùlù odidi ojúmọ́ kan ẹ pé àwọn tó ń tẹ̀lé eléré lónìí bí àwọn ọba orin Wàsíù Àyìndé Wàsíù Àlàbí Pàsúmà Saheed Òṣùpá Atawẹ́wẹ́ tó pé wọ́n lù ọwọ́ ò ní ro wọ́n ìmọ̀ rẹ àwọn onílù ìran onílù náà fi léra wọn báyìí kódà kó lùlù látòní títí dọjọ́ márùn-ún ọwọ́ ò ní ro ìdáàrí kálukú ló ní ìmọ̀ ara wọn tí wọ́n ń tẹ́gbọ́n mọ fi léra wọn lọ́wọ́ tí ìbá ṣe pé ìbájọ́ kódà pàápọ̀ tán fún ní ilé ọba Ìlọrin emir ó láwọn tán fún kò sí bó ṣe súnmọ́ wọn tó ṣeé ṣe kán mọ̀ fi hàn ọ́ èyí ó gbà pé ìmọ̀ wọn tiwọn nù àfi téèyàn bá dọ́dọ̀ àwọn olóòlà kò sì dájú pé olóòlà ló sọ fún yàn. èso kò sí bí mo ṣe lè ṣe àkóso àwọn ohun èlò fún ìmọ̀ yìí báyìí àfi tí bá jẹ́ kan lára wọn. àbí tẹ́ bá fẹ́ wọn. àfi tí bá fẹ́ wọn. Hmm, nítorí nígbà tí ẹ bá aya wa ni ó sì ti bímọ fún wa nǹkan báyìí àbí kan ṣe ń sojú yín káyìn gan rí pé ah, báyìí náà ṣe ń ṣe jẹ́ bí ṣe jẹ́. mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín sáà àwọn ìbéèrè tí mo ní fún yín náà nìyẹn ẹ ṣeun mà.